الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا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 وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله سبحانه وتعالى حق تقاته كما أمر بذلك في القرآن العظيم وكما حث ورتب في تقوى الله سبحانه وتعالى نبينا محمد صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة واعلموا أن تقوى الله سبحانه وتعالى واجبة على كل مسلم ومسلمة عباد الله اعلموا أن الله سبحانه وتعالى قد أنعم علينا بإرسال نبينا محمد صلى الله عليه وسلم إلينا رسولا ونبيا وقد بلغ النبي صلى الله عليه وسلم الرسالة وأدى الأمانة ولم يكن هناك شيء نحتاج إليه في أمور ديننا وأمور معادنا إلا وقد بين النبي صلى الله عليه وسلم ذلك لأصحابه بيانا كافيا شافيا وقد أكمل الله سبحانه وتعالى لنبيه صلى الله عليه وسلم الدين وتم الله سبحانه وتعالى عليه وعلينا نعمه ورضي لنا بالإسلام دينا فلا يقبل الله سبحانه وتعالى من أحد غير دين الإسلام الذي جاء به نبينا محمد صلى الله عليه وسلم واعلموا عباد الله أن الله سبحانه وتعالى لم يقبل نبيه ولم يمده حتى بلغ بما وجب عليه من الرسالة ولذلك قال الله تعالى يا أيها الرسول بلغ ما أنزل إليك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس وبين الله سبحانه وتعالى أن الإسلام قد أكمله الله سبحانه وتعالى في مكتب العزيز حيث قال اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وهذه الآية وغير وغيرها من الآيات التي تدل على أن الإسلام دين كامل لا يحتاج إلى نقصان ولا زيادة وقد بين النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة أنه لا يقبل الله سبحانه وتعالى ما أحدث في دين الله سبحانه وتعالى من من الأعمال والأقوال والاعتقادات وذلك في حديثه صلى الله عليه وسلم الذي رواه أمنا عائشة رضي الله عنها حيث قال من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد وفي رواية في مسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد وكذلك في حديث آخر حيث قال النبي صلى الله عليه وسلم وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة عباد الله اعلموا أنه ينبغي لنا أن نعبد الله سبحانه وتعالى ونتعبد له بما جاء به النبي صلى الله عليه وسلم في سنته ولا ينبغي لأحد لا لعاقل فضلا أن من يدعي أنه مسلم أن يعبد الله سبحانه وتعالى بمحدثات الأمور بما قد حذر النبي صلى الله عليه وسلم عنها قبل وفاته ولذلك يتوجب علينا أن نعلم آه، ماهية البدعة حتى نكون على علم وبصيرة مما يعني آه، مما هي البدعة فنجتنبها البدعة عباد الله كما عرفها الإمام الشافعي رحمه الله في كتابه الاعتصام طريقة في الدين مخترعة تداعي تضاهي الشرعية يقصد بالسجود عليها المبالغة في تعبد لله تعالى وقد عرفها غيره بأنه التعبد لله سبحانه وتعالى بغير ما شرعه الله سبحانه وتعالى وذلك يكون في الاعتقاد كما يكون في الأقوال وكذلك يكون في الأفعال وينبغي لنا أن نجتنبها جميعا والصحابة رضوان الله عليهم كانوا يسيرون على سنة النبي صلى الله عليه وسلم ويسيرون من الابتداع والبدعة في دين الله سبحانه وتعالى وهذا عبد الله بن مسعود رضي الله عنه قال في قول غفر عنه أنه قال لا اتبعوا ولا تبتدعوا فقد نبيتم وعليكم بالأمر الأثيم وكذلك روي عن صحابي آخر أنه قال كل عبادة لم يتعبدها أصحاب النبي صلى الله عليه وسلم أو لم يتعبد بها أصحاب النبي صلى الله عليه وسلم فلا تعبدوا بها وهذا إن يدل على شيء إن دل على شيء فإنما يدل على أن الصحابة رضوان الله عليهم كانوا يشتربون من البدعة في دين الله سبحانه وتعالى واعلموا عباد الله أن آه، البدعة في دين الله خطيرة للغاية ومن خطرها أنها اتهام على الله سبحانه وتعالى لأن الله سبحانه وتعالى قد أكمل الدين وهذا المبتدئ جاء وأحدث شيئا آخر فهذا اتهام على الله سبحانه وتعالى والله سبحانه وتعالى لا ينسى بل قد آه، أرسل النبي صلى الله عليه وسلم بكل ما يجب على عباده وكذلك من خطورة البدعة عباد الله أنه اتهام للنبي صلى الله عليه وسلم بالخيانة وبعدم إبلاغ الرسالة وذلك لأن النبي صلى الله عليه وسلم قد بلغ الرسالة وأدى الأمانة فإذا آمن بذلك المبتدئ فكيف يبتدع بدين الله سبحانه وتعالى فلماذا لا يكتفي بما جاء به النبي صلى الله عليه وسلم والبدعة عباد الله شائعة منتشرة والبدعة تدخل في جميع النواحي كل ناحية من نواحي العبادة ولذلك يجب علينا أن نتنبه إلى ذلك البدعة تدخل في الاعتقاد وتجد من يعتقد اعتقادا باطلا لله سبحانه وتعالى يختلف عن اعتقاد النبي صلى الله عليه وسلم تجد من يعتقد أن الله سبحانه وتعالى في كل مكان بذاته وهذا اعتقاد مبتدع محدث لم يؤثر النبي صلى الله عليه وسلم منذ هذا الاعتقاد وكذلك من يعتقد أن الله سبحانه وتعالى ليس له صفات بل يؤول صفات الله سبحانه وتعالى و ويجعل لها معنى غير المعنى الذي آه، غير المعاني التي فطرت عن الصحابة رضوان الله عليهم وعن سلفنا آه، سلفنا الصالح رضوان الله عليهم وكذلك عباد الله إذا نظرت في الصلاة في العبادات تجد أن الناس قد ابتدعوا في ذلك وكذلك في الصيام وفي الزكاة وفي ما دون غير ذلك من العبادات حتى في حق النبي صلى الله عليه وسلم ابتدعوا في ذلك ألم تروا أنهم ابتدعوا الاحتفال آه، بميلاد آه، النبي صلى الله عليه وسلم ويتعبدون لله سبحانه وتعالى بذلك ويتقربون إليه بذلك وهذا عباد الله بدعة في حق النبي صلى الله عليه وسلم لأن النبي صلى الله عليه وسلم لم يشع لنا ذلك وكذلك فيما يتعلق بالجنازة وأحكامها ابتدعوا في ذلك ابتدعوا بدعا شنيعا بالمقبرة وكذلك في الاجتماع عند أهل المجلس وكذلك صنيعة الطعام ابتدعوا ذلك جميعا وكلها يعني بدعة ما أنزل الله سبحانه وتعالى بها من سلطان وكذلك في آه، في الزواج حفلة الزواج وكذلك في العقيقة وغير ذلك مما مما يعني يتعلق بأمور العبادة كل ذلك ابتدأوا في ذلك ولذلك يجب علينا عباد الله أن نعلم أن الله سبحانه وتعالى لا يقبل من عباده ما ابتدعوا بإذن الله سبحانه وتعالى وإن أخلصوا في ذلك لأن الإخلاص لا يكفي لقبول الأعمال بل لا بد من متابعة رسول صلى الله عليه وسلم في ذلك أرجو الله بارك ولا أتوا الناس كما النبي صلى الله عليه وسلم أبي الله بارك ولا كتب سالكم كريم سالكم يا جيجي كريم وسالي النبي àti gbogbo àwọn tó wà lórí ìlànà Nabi sallallahu alaihi wasallam tí ó fi ìjọ ìjọ kìyàmà ẹ̀yẹ́ rúṣẹ́ ọmọ ọba àríkẹ́ọ́lá kẹ́bà tí máa ń sọ àtọ́lẹ̀ fúnra wa ní gbogbo ọgbà kíkà lọ ní gbogbo ọ̀rọ̀ pátápátá ọ̀rọ̀ ọlọ́wọ́n Al-Qur'an òun náà ni olórí gbogbo ọ̀rọ̀ bákan náà kálọ lè máa Nabi sallallahu alaihi wasallam òun náà ló fi lóore jù nínú ìlànà tí a máa tẹ̀lé báwa lọ lè máa pé gbogbo tá a bá ti kì ánú ni gbogbo tá a bá ṣe kèlá náà àná a máa gbéyàn lọ síbi ìjìyà tó bá jẹ́ ọ̀gbẹ́jà sí àmà a máa gbéyàn lọ sínú láàrin ẹ̀yà lókè ọlọ́wọ́ bá àlejò ọlá ẹjá ń páyà ọlọ́run nípa pàmùsẹ̀ lápáyà rẹ̀ gẹ́gẹ́ ọlọ́wọ́ bá àlejò ọlá sí pa wá láṣẹ nínú àwọn àyà tó pọ̀ nínú Al-Qur'an gẹ́gẹ́ bí Ànábì sallallahu alaihi wasallam bó náà ti máa ṣe wá lórí kòkòrò lọ sí ìpáyà ọlọ́wọ́ bá àlejò ọlá ìfẹ́ ọlọ́ọ̀bà àríkẹ́ọlá ọba tó fẹ́ràn àwọn ẹrú rẹ̀ ní ọba ọlọ́ọ̀bà àríkẹ́ọlá ọba tí ìjẹ̀rá pọ̀ tó ti fún àwọn ẹrú rẹ̀ ní ètò wá ga jù nínú ìjẹ̀rá tọ́lọ́ọ̀bà àríkẹ́ọlá ti fún àwọn àlùmọ̀ ànábì sallallahu alaihi wasallam òun náà ni pé ó gbé ànábì ìdíje lóṣìṣẹ́ láti lè bá wa tọ́ wa sọ́nà láti lè bá wa fi wá mọ̀nà lọ sí ojú ọ̀nà tààtọ̀ Allah subhanahu wa ta'ala tó Islam obìnrin ànábì sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bá àríkọ́lá fi ẹ̀sìn Islam obìnrin ká nàbí sallallahu alaihi wasallam kò ti jẹ́ gbogbo ayé lágbàtà nàbí ti dé títà sí àmà òbí dé ọlọ́ọ̀bá àríkọ́lá ká nàbí ọmọ jẹ́ òjíṣẹ́ gbẹ̀yìn tí iṣẹ́ rẹ̀ alaihi wasallam anábì wá bẹ̀rẹ̀ sí dé iṣẹ́ yìí lágbàtọ́lọ́ọ̀bá àríkọ́lá ti fi rán anábì ó fi kálẹ̀ láì jẹ́ anábì ó báwọn sàábé ogun ẹ̀ pátápátá òun náà lànà sallallahu alaihi wasallam sàlàyé síwájú ká nàbí sallallahu alaihi wasallam tó jáde láyé òun náà ló fà tó fi jẹ́ pé àwọn sàábé anábì ni juwájú láyé aléhìm wọn a máa sọ ike anábì sallallahu alaihi wasallam ó fi àwọn lẹ̀ aláàmà hajjatin bayda anábì fi àwọn lẹ̀ lórí ojú ọ̀nà kan ní tó funfun gínígíní lẹ́yìn lóha òru ojú ọ̀nà dáàtọ̀ yìí àti ọ̀sán rẹ̀ bákan náà ìtumọ̀ rẹ̀ náà ni pé kò sí òkùnkùn kò sí ọ̀tá nínú Islam gbogbo ẹ̀yẹ́yá òun àlú málẹ̀ kínníkínní kò sí ọ̀rọ̀ ọ̀nulé kò sọ̀rọ̀ yàrá kò sọ̀rọ̀ ọ̀tá nínú Islam gbogbo ẹ̀ pátápátá òun náà lọ̀rọ̀ tó kílíà tó jẹ́ pé kò sí àgbà tó ń jó bẹ́ẹ̀ ẹ àwọn sàbí a máa ń sọ pé láyé sí ìwà àná ìlà àlè kò wá sẹ́ni tí ó yẹ gẹ̀rẹ̀ kó ní ojú ọ̀nà tánà sọ̀rọ̀ àwọn àlè ọ̀sálà mẹ́ta òun náà yóò kú olójú ọ̀nà tá Ànábì sallallahu alaihi wasallam kalẹ̀ fáwọn tó látara jẹ́lẹ̀ òun náà ló fà tó jẹ́ pé a máa rí àkọọ́lẹ̀ látọ̀dọ̀ àwọn sàárì Ànábì ìdúwánuláyé aléyìí tí wọ́n máa pàkíyèsí wa tí wọ́n sì máa pa àwọn èèyàn láṣẹ ipé tó ṣe pàtàkì fún wa òun náà ní ká mójú tó ń tí Ànábì sallallahu nítorí pé ọlọ́wọ́ bá àlejò ọlá ó ti tán wa ní wàhálà ẹ ọlọ́wọ́ bá àlejò ọlá ò dá wàhálà sí wa lágbádá kò ní a máa dàmú ara wa káàkiri káfí máa wá ọ̀nà tààgbà káfí tí ó sì fọ́lọ́wọ́ bá àlejò ọlá ó ti júwe ọ̀nà fún wa ó ti sàlàyé bá ti ṣe sallallahu alaihi wasallam náà ti ṣe hàn wọn sàábẹ́ duwanu láì aléyìí òun náà ló ó ní ẹ tẹ̀lé ní o ẹ máa tẹ̀lé tí bẹ́ńlẹ̀ ẹ máa tẹ̀lé tánàbí sallallahu alaihi wasallam mú wá fún yín wà látẹ̀bùtẹ́dì rú ẹ máa máa dáadáa dálẹ̀ nínú ẹ̀sìn tánà bí òkú níjọsìn fún yín ẹ má fi jọ́sìn fún Allah subhanahu wa ta'ala wàbárí kú fi ìtún ẹ ọlọ́ọ̀bá àríkọlá ti tó yín pẹ̀lú òfin tí ń bẹnu ṣẹ̀ríà gbogbo ẹ̀ pátápátá oní ọlọ́ọ̀bá àríkọlá ti sàlàyé yóò tún wá sọ pé ọ̀rọ̀ wọn ló ti wà ti pẹ́ òun náà ni ìjọ sùdá nàbí sallallahu alaihi wasallam kúlé lórí ẹ̀wà ara wọn nǹkan tuntun tuntun tún táwọn èèyàn tẹ̀ ń kú wá látara nóòrò rí látara rí bí a tó rò pé ta bá tún ṣe báyìí náà ó dáa gbogbo àwọn nǹkan ẹ̀wọ́n ti wù kó tó nínú làákàyè fúnra rẹ̀ bó bá ti wù kó tó nínú ojú wòye fúnra rẹ̀ tó yẹ gbọ́dọ̀ jìnà sírù nǹkan báwọn lópin ìgbà tó igbá ànábì sallallahu alaihi wasallam òkú wa tó wáyé kó bá dáa ní tó ẹ̀kọ́ orí bá ń bẹ̀ ń bẹ̀ ní àwọn akọ́lá ṣáájú ànábì débẹ̀ dépò bá wa ṣáájú àwọn sàábé débi dáadáa àwọn ni wọ́n ti gbà wájú wa sáàmọ̀ wa tọpasẹ̀ wọn lẹ́gbàá tí wọ́n bá lọ sá bákanáà a tún rí nínú àwọn sàábé ànábì tó náà tún sọ báyìí pé kullu ibadatin gbogbo ìjọsìn pátápátá gbogbo ní wọ́n ti pè fún yín ní ìjọsìn lam yata'abbad biha ashabu nabi sallallahu alaihi wasallam tẹ́ẹ̀ bá kiri pé àwọn sàábẹ́ ànẹ́bì wo òfin jọ́sìn fọ́lọ́run ẹnìkan wá dé lẹ́yìn bàbá àwọn sàábẹ́ lọ́tá ìtún wá ń sàlàyé fún ìdá ẹ̀kan báyìí ìjọsìn náà ni èyàn máa fi ń súnmọ́ ọlọ́ọ̀bà àlejọ́lá náà ni èyàn máa fi ń rí ojú ọlọ́ọ̀bà àlejọ́lá ni wàlá tàbádùhá ẹ̀yẹ mọ́gbà ẹmọ́ fi nǹkan ẹ̀yẹ súnmọ́ ọlọ́ọ̀bà àlejọ́lá ẹmọ́ fi tìlọ́sì fọ́lọ́ọ̀bà àlejọ́lá wà máa àkàrọ̀ àmìlà tó dáadìká fi àzámanina ah, arọ́hìn mélòó mélòó ọ̀pọ̀lọpọ̀ àwọn àpèjúwe tó pọ̀ bá ń tó yẹ pé tàà bá ń wádìí ẹ̀ a rí pé àwọn tàbí ànẹ́bì ìdíwánú láyé alẹ́ yìí a rí pé wọn ò fi jọ́sìn nítorí pé wọn ò bá lọ́wọ́ ànẹ́bì sallallahu alaihi wasallam ẹwọ ìjọsìn ẹ̀ẹ́dìbí láàbá ránṣẹ́ ọlọ́run bá àríkọlá ẹwọ bí àdíkìrí ẹwọ oríṣiríṣi táwọn èèyàn dálẹ̀ níbi àdíkìrí tó látara àwọn àdákùdá tí wọ́n dálẹ̀ níbi ìjọsìn bí àdíkìrí níbi ìrántí ọlọ́run bá àríkọlá yìí wọ́n sì tún máa ríra wọn ipé àwọn tó dépò tó ga ju ipò tàwẹ́ lómi lọ láwọn tí wọ́n bá máa ṣe ogoro àwọn àdádálẹ̀ tá ń sọ yìí ẹ̀rá wọn sàábẹ́ àdábì ìtòhánù láyé aléhìm tán bá rántí ọlọ́run wọn a máa rántí ọlọ́run òun náà làbẹ́jì sallallahu alaihi wasallam yóò wá fi àwọn kánlẹ̀ ipé kí wọ́n máa pariwo nínú mọ́sílájí káláwọn jọ́ sí fọ́lọ́wọ́ bá àríkíọ́lá pé kí wọ́n máa lùlù káwàláwọn fi jọ́ sí fọ́lọ́wọ́ bá àríkíọ́lá àbí kí wọ́n máa jó káwàlò làwọn fi jọ́ sí fọ́lọ́wọ́ bá àríkíọ́lá àbí ká máa bọ́rọ̀ gbára wọn láyà kálò làwọn fi jọ́ sí fọ́lọ́wọ́ bá àríkíọ́lá àbí ká ní àwọn haihad àwọn ṣe sí oríṣiríṣi tó yẹ pé ẹ ọlọ́run ọba àdìsí ọlá lélẹ́yìn ẹ̀rẹ́ lómi yóò lòun wá lúwà yóò wá dásọ kan síra rẹ̀ lọ́rùn ẹ̀ aṣọ kan òun náà yóò máa wọ̀ káàkiri ẹlòmí mú aṣọ níjọsìn tó jẹ́ pé wá aṣọ yìí òun nìkan yóò máa wọ̀ tí máa wá ń wọ́rú aṣọ yìí ẹ máa wá rí ní nígbà àwọn òlé ọlọ́run lélẹ́yìn ẹ máa rí gbá àwọn tí èwù lélẹ́yìn ẹlòmí tó wù bí ṣe jẹ́ òun náà yóò dàtẹ̀ sí àsọ́rùn ẹ yóò dà sọ́rùn yóò tún dà àpẹẹrẹ kíni àpẹẹrẹ ìsúmọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá mọ́ òun náà níbi ti báwọn èèyàn gbogbo àwọn nǹkan báyìí àdádálẹ̀ ní tó jẹ́ pé àbá àbá alákọọ́lẹ̀ lọ́dọ̀ àwọn sàábẹ̀ àtàbí ìdùwánù láì alẹ́ yìí òun náà ló pàá táwọn sàábẹ̀ ní máa ń sọ ipé tẹ́ bá rí páwọn àwọn sàábẹ̀ àtàbí tẹ́ bá rí fòwò fi jọ́sìn fọ́lọ́wọ́ bá àdíkọ́lá ẹ jìnà sí ó nítorí pé ewu láńlá ni àbùrù ni bẹ́ẹ̀bẹ̀ ẹ̀yẹ́ gbọ́dọ̀ jìnà sí gbogbo àwọn nǹkan yẹn ni ẹ̀rí nǹkan tá ń pè ní sún tá ń pè ní bídíà tá ń pè ní àdádálẹ̀ nínú ẹ̀sìn ó se pàtàkì ká mọ̀ nítorí aburú ti bẹ̀ẹ̀bẹ̀ ó ti dàrú mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ nǹkan tí wọ́n ń pè ní bídíà nǹkan ní tí ó bídíà ẹlòmí ó pè ní bídíà nǹkan tó jẹ́ bídíà ẹlòmí pé súnà ní bídíà nínú ẹ̀sìn túláàsì nínú ẹ̀sìn òun náà ni tọ̀rí ikọ̀ tó ń fi sí ìlú mọ̀sára á òun náà ni ojú ọ̀nà kan nínú ẹ̀sìn tó jẹ́ pé ojú ọ̀nà yìí wọ́n òun ni ẹnìkan ló ti àgbékalẹ̀ ojú ọ̀nà yẹn ẹ̀ mọ̀sára á ohun ni kò ti sí lẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá mú ojú ọ̀nà yẹn ó wá mú wá ẹ̀ tùdọ́rí àṣẹ̀rẹ̀ìyà tó jẹ́ pé ojú ọ̀nà ìṣẹ́ bá wò ó ẹ̀rí pé ó ṣe kí ni ohun tó fi jọ tọ́lọ̀wọ́ bá àríkọ́lá mú wá wa ní ṣẹ̀rí àrí ohun láti fi jẹ́kíní láti fi jọ ìjọsìn ní yóò fi sùlúkì aléìhá alìmọ̀bàlápàtò fi tààbùdì ìláhì tààlà in tó wá gbà lérò tó fi hún òun náà ní pẹ́kíní láti lè bá àdógó ń gbó níbi ìjọsìn fọ́lọ̀wọ̀bà àdìjọ́lá tẹ a bá wo ìtumọ̀ ọ̀rọ̀ yìí ìtumọ̀ rẹ̀ náà ni pé àtàábùdú lèlá kí ẹ máa jọ́sìn fọ́lọ̀wọ̀bà àdìjọ́lá kí ẹ máa wá súnmọ́ fọ́lọ̀wọ̀bà pẹ̀lú nǹkan tí ó yàtọ̀ sí tọ́lọ̀wọ̀bà àdìjọ́lá mú wá lófin fún wa ẹ̀wà ní tọ́lọ̀wọ̀bà àdìjọ́lá mú wá ló fi fún wa yìí ẹ̀ oríṣiríṣi ni àwọn tó àbí ìpẹ́ tó jẹ́ pé àwọn èèyàn dá àdádálẹ̀ níbi ìpìlẹ̀ tó pé kò sí ẹ̀ nípìlẹ̀ gan wọ́n gbé wá wọ́n sì fi jọ sí ọba àlejọ́lá àwọn míì ìpẹ́ tó jẹ́ pé ó nípìlẹ̀ nú ẹ̀sìn àmọ́ wọ́n tó ṣe kí ni wọ́n tó fi kún ní ọ̀nà tí wọ́n gbà wọ́n fi ní ká máa ṣe nǹkan yẹn nínú ẹ̀sìn gbogbo ẹ̀ pátápátá náà nínú àwọn nǹkan tó kó sínú àdádálẹ̀ ni òun náà ló bá tó jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam ànábì kí lọ rẹ̀ fún wa nínú àwọn àdíjì tó lálàáfíà nínú àwọn àdíjì ànábì sallallahu alaihi wasallam ànábì ní man ahdatha fi amrina hadha ẹni tó bá dá kankan kalẹ̀ sínú àlámọ̀rí wa yìí sínú ẹ̀sìn wa yìí ma laysa minhu nínú nǹkan tí ó sì ń bẹ̀ tẹ́lẹ̀ wa huwa radd ànábì ní á dá padà fún ẹ̀yìn

anábì ṣe ìdájọ́ lórí ẹ̀ pé kò sí kankan ti jẹ́ oore nínú ta bá ti kè ládàdálẹ̀ nínú ẹ̀sìn nítorí pé ẹ̀sìn Islam ẹ̀sìn tó ti pé ni ẹ̀sìn Islam ẹ̀sìn anábì sallallahu alaihi wasallam tó ti jíṣẹ́ rẹ̀ mú wa tí ó sí kankan tó sẹ́kù àbí الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه عباد الله اعلموا أن النبي صلى الله عليه وسلم قد حذر من البدعة حتى ورد في بعض أحاديثه أن أهل أن أهل البدعة يذاعون يذاعون عن حول الله عن حول النبي صلى الله عليه وسلم يوم القيامة ويقول النبي صلى الله عليه وسلم للملائكة هم أصحابي ويقول ويقول آه، الملائكة وتقول الملائكة للنبي صلى الله عليه وسلم إنهم قد غيروا بعدا إنهم قد غيروا بعدا فيقول النبي صلى الله عليه وسلم سهقا سهقا أو كما قال وهذا يدل على أن أمر البدعة آه، عظيم وشأنه آه، خطير للغاية يجب علينا أن نجتنبها والبدعة عباد الله تعرف بمخالفة العبادة في آه للشريعة في أمور ستة ومن ذلك السبب وكذلك الجنس وكذلك الزمان وكذلك المكان وكذلك آه في القدر و آه، القدر والعدد وكل هذه الأمور لا بد من الموافقة بإذن الله سبحانه وتعالى فيها حتى لا نقع في البدعة أدوكم الله بارك ولا التركات كما النبي صلى الله عليه وسلم أبي الله بارك ولا كما تبارك عليكم إكاره عليكم يا جيجي طريق النبي صلى الله عليه وسلم أدوكم وتوا ولو إلى النبي صلى الله عليه وسلم كيف تجاو في القيامة أيها الله بارك ولا أجعل لهم في هذا ذلك أبو رلا برا بكم ó sì fi ewu tó pọ̀ fún ọmọ èèyàn pàpà jùlọ tó bá díjọ́ ògbèdà kìyàmà ó rìn rẹ̀ nínú àdídà Ànábì sallallahu alaihi wasallam anábi ní àwọn kan bẹ tó jẹ́ pé àwọn màláíkà ó máa lé wọn kó ní bí àbàtà omi Ànábì sallallahu alaihi wasallam anábi ó máa wá sọ fáwọn màláíkà pé àwọn sàábẹ̀ mi náà ni wọ́n àwọn ìjọ mi náà ọmọ nǹkan tí wọ́n dálẹ̀ ládádálẹ̀ lẹ́yìn gbàtíra lọ́dún sallallahu alaihi wasallam jọlọ́ta pàtàkì bá dálú bá adam wọ́n ti kéjì ẹ̀sìn lẹ́yìn gbàtíwà lọ́dún sallallahu alaihi wasallam lọ́ta wọ́n ti bẹ̀rẹ̀ sí fi àwọn nǹkan ní tí ò sínú ẹ̀sìn wọ́n ti fi kún lẹ́yìn gbàtíwà lọ́dún sallallahu alaihi wasallam lọ́ta tó bá wá níbẹ̀ anábí wa sọ pé bàtò kan bàtò kan anábí wa ní ọya ẹya pé wọ́n jìnà ẹ máa lé wọn lọ ẹlé wọn kó bẹ́ẹ̀ tó látara gíní látara aburú tí ń bẹ níbi àdádálẹ̀ nínú ẹ̀sìn ẹ̀yẹ̀rú tí ọlọ́ọ̀bá àríṣọ́lá ẹjá lè mọ̀ pé àwọn mídíà máa sábà tẹ́lẹ̀ látara àwọn okùnfà kan tó jẹ́ pé tá a ti bẹ̀rẹ̀ láti sọ́ra fún àwọn tó yóò máa sọ wa kó ń pè ní kó àwọn nǹkan a máa jẹ́ dídíà látara pé nǹkan tí ọlọ́ọ̀bá àríṣọ́lá fi ti sábà bí ìjọsìn kan tí ò fi di sábà bí di okùnfà fún ìjọsìn kan pé ìjọsìn eléyìí iná àwọn àpèjúwe eleyi? òun náà ni kẹ́yìn ó mú ọjọ́ tí wọ́n bí ànábì kẹ́yìn ó mú tẹ́ ní okùnfà máa sí ayẹyẹ eléyìí nínú àdádá rẹ̀ ló jẹ́ fẹ́ẹ̀sì nítorí pé kí ni sábàbí kí ni sábàbí ayẹyẹ ọjọ́ bí ànábì òun náà ni pé bí sí ànábì sallallahu ni ǹjẹ́ tẹ̀rí àgbé kalẹ̀ fún wa inú sábàbí dáàmà fi ṣe ìjọsìn kan ní ọjọ́ tàà ń sọ ìdáàmà fi ṣayẹyẹ dáàmà súnmọ́lọ́wọ́ àríkẹ́ọlá a rí pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ a rí pé tẹ̀rí ọ̀gbé kalẹ̀ fún wa irú eléyìn àdádálẹ̀ a máa wọlé látara tọ́nà ọba àdíkẹ́ ọlọ́wọ́ bá pè ní sábàbí káwá sí kí ni káwá sọ ní sábàbí nínú àwọn àtòjúwé táwà fáà mọ́ mú wá fún wa òun náà ní kí o yẹ ìjọsìn kan fúnra rẹ̀ ó sì fi sí àsìkò kan tó jẹ́ pé ṣẹ̀rí òfin kò fi kalẹ̀ fún wa pé táwọn ti jọsìn bẹ́ẹ̀ fi lápòjúwé kíyàn wá mú ní níbàádà ipé gbogbo ọjọ́ tí ń bá ti jáde tí ń bá ti wọlé tí ń bá ti wọlé gbàrà báyìí kọ̀kọ́ mọ̀ yẹn náfíà alákà mẹ́rin tí mọ̀ yẹn náfíà alákà méjì kó wá máa jẹ́bẹ̀ gbogbo ọjọ́ tó bá ti wọlé irú eléyìí nísìn ó ṣe sábàbí ẹ sábàbí ó gbé kalẹ̀ tó jẹ́ pé ọlọ́ọ̀bá àlejò ọlọ́ọ̀ gbé kalẹ̀ fún sábàbí ààyè ìgbàtọ̀dà nẹ́bí sallallahu alaihi wasallam pítà náà bá ti jáde wà tó bá ti wọlé yóò yẹ náfílà alákà méjì tòkòrò àwọn eléyìí nínú àwọn ọ̀nà tádàdá lè máa ń gbà wọlé ni ẹlòmí ọmọ wò pé a ṣe bínú náà lákí tẹbí náfílà náà láyá tí wá ló dé tó pé yóò wá sígí ni yóò tún pẹ̀sẹ̀ látara pé ẹ̀yàn náfílà èyí ó pẹ̀sẹ̀ nítorí pé kéyàn ó tó lè ṣe ìbádà nǹkan méjìlá gbọdọ̀ rí inú ìjọsìn a gbọdọ̀ rí pé èyàn ṣe é pẹ̀lú ipé yẹn sáfọ̀ mọ́kànlá ọba àríkẹ́ọlá a sì gbọdọ̀ rí pé pẹ̀lú kó ṣe dédé pẹ̀lú takò wọ́n sí pẹ̀lú ọkàn tó má àmọ́ ìjọ orí tẹ̀lé tàbí sallallahu alaihi wasallam òun náà ló fà al-Imam Ahmad rahimahullah wọ́n níjọ́ kan Imam Ahmad ó rí ẹnìkan tí yẹn náfílà lẹ́yìn ìgbà tó kí ma ṣùgbà tán inú wá ń kírun inú wá ń kírun Imam Ahmad wá takò pé á ìnáfílà tó yẹn yí àdádálẹ̀ ní ẹwọ́rọ̀ ọ̀rọ̀ yìí ẹ̀rí kó jọ ọ̀rọ̀ táwọn oníbídí àná ma sábà sí kíní sọmọ bẹ́bí dìtẹ́dì ara wọn tẹ̀ á tún wá nítorí pàánà tí ọlọ́run síkìrí ọlọ́run tó wá bí àjẹwálé ní

òun náà níbi jínsìn àmàlì òun náà níbi ìránṣẹ́ ìránṣẹ́ kan tó máa ní káṣe ẹ̀ẹ́dí ṣẹ̀rẹ́ àbápa wá láṣẹ pé nǹkan báyìí òun náà ní ẹbí tí nǹkan a gbọ́dọ̀ kéèjì nǹkan yẹn káwá fi nǹkan míì káwá yí padà tó lágbójúwé ṣẹ̀rẹ́ àpá wá láṣẹ kápaléyá ẹ̀yìn pẹ̀lú àwọn bàhí mọ́tòlá ní àà ní màálù ní ní àgbò ní ràkúnmí àtàwọn ewúrẹ́ kéyọ wá wò pé àjẹ́mi ah, lówó dé yìí èmi ò tẹ́ nípa àwọn tọ́tọ́sọ̀ yìí ẹ̀sìn òun náà lè ní òfin paléyá láti mọ̀ pé ó lẹ́tọ̀ọ́ kí èèyàn jẹ́ sí nínú ṣẹ̀rẹ́ ọlọ́ọ̀bà àríkọlá tí ẹni bẹ́ẹ̀ wá wá ṣe ń jẹ irú ẹni bẹ́ẹ̀ ṣe kí ni ó ti fi àdádá rẹ̀ nínú ẹ̀sìn tó tán bá ní nǹkan báyìí òun náà ní ká lò ká fi ṣe nǹkan so nǹkan ẹ̀ náà lágbọ́dọ̀ ṣe kí ni òun náà lágbọ́dọ̀ fi ṣe àdádá rẹ̀ máa wọlé bẹ́ẹ̀ bákan náà alkọ́dùrú òǹdí wọn tí wọ́n ní ká ṣe kí ni tí wọ́n ní ká fi ṣe nǹkan a gbọ́dọ̀ ṣe di òǹdí wọn yẹn káwá ṣe kí ni káwá fi kún àbí ká yọ kú wọ́n ní asálọ alálẹ́yọ kọ̀ọ̀kan méjì àbí mẹ́ta ìwọ́n wá òkúkú ó lé bá mọ́ dáadáa ìwọ́ ṣe ti ẹlẹ́ẹ̀mẹ́rin àbí ìwọ́ ṣe ti ẹlẹ́ẹ̀márùn-ún ó wá rò pé àlékún dáadáa ní eléyìn wà àlékún dáadáa kọ́ o ti bọ́ sínú kíni o ti bọ́ sínú àṣejù o ti bọ́ sínú ìtayọ̀ àlà nígbà ìsìn ọlọ́wọ́ bá àríjọlá inú àwọn ọ̀nà tí àdádálẹ̀ mọ́ gbà wọlé òun náà ni almakan wa zaman ààyè tí wọ́n ti ní ká ṣe nǹkan káwá jẹ́jì àyè náà káwá lọ lè ṣe kí ni káwá lọ lè gbé sí àyè mi bí ẹni tó lóun fẹ́ ṣe ìtìkáàmù àmọ́bí tó wó ti ṣe inú kọ̀lọ̀ yàrá òun lòó ti ṣe ìtìkáàmù eléyà dáadáalẹ̀ ni ẹni tó lóun fẹ́ ṣe ìtìkáàmù àmọ́bí ti ṣe inú kànga òun ti ṣe ìtìkáàmù ni nínú ni ààyè tí wọ́n ti dá ṣe nǹkan ó ṣe jì ààyè náà ó wá ṣe jì ẹ̀sáyè mi tó bákan náà lápòjúwe kéèyàn wá dá kíní kankalẹ̀ àwọn oníṣúbí ni wọ́n máa lọ́rọ̀ kiri káàtàrí tó jẹ́ pé àwọn ẹlòmí náà tó ní kiri kàbí kàábà tí wọ́n látàrí náà gbé kalẹ̀ tí wọ́n máa rọ kiri káàrẹ̀ eléyìí àdádálẹ̀ ni ọ̀nà olóògbà jádádálẹ̀ òun náà ni pé ọlọ́wọ́ bá rí kí ọlọ́wọ́ pa wá láti ká máa ṣe tọ̀wá nírú ààyè ni wọ́n ti ń ṣe tọ̀wá fún yẹn tó gẹ́gẹ́ kó wá kí níjọ́ àlàmísì àbí kó kí níjọ́ monday kó sì ṣe kútùbà báyìí nínú àwọn àdádálẹ̀ ni nínú àwọn ibi tàdádálẹ̀ ní ma wọnú ẹ̀sìn ni so gáẹ́bẹ́ àtàwọn eréṣiríṣi àwọn ọ̀nà tí àdádálẹ̀ máa ń gbà tí ma fi wọnú ẹ̀sìn àwọn àdádálẹ̀ tàwà sọ yìí ó wá ń pọ̀ káàkiri ìbẹ̀ níbi ìgbàtà bá ń kírun àwọn èèyàn tẹ́ àdádálẹ̀ ilẹ̀ lórí ọ̀hún ìbẹ̀ níbi ìgbàtà níbi àwẹ̀ gbígbà ìbẹ̀ níbi hajj lílọ ìbẹ̀ níbi oríṣiríṣi gbàdé ti àlámọ̀rí ayé wa àdádálẹ̀ pọ̀ oríṣiríṣi ó débi àjànáza gbàdé ń sìnkú gan àdádálẹ̀ ó wà ń bẹ̀ lóríṣiríṣi táwọn ẹlòmíì bá gbé òkú dédé ẹ̀yìn kan bá gbé òkú tán bá ń gbé òkú lọ àwọn ẹlòmíì ọmọ ẹjẹ́ tó wáyé pé ó sáwí òun náà lòkú tó kú ọ ẹ̀kọ́ ń tọ̀ rí kà ní ẹ̀rí tí àwọn ẹlòmíì wọ́n á tún máa ṣe

kú lọ wọ́n tún máa dárin wọ́n tún máa dá síkìrí wọ́n láwọn jẹ síkìrí tẹ̀lókù wọ́n máa pariwo la ilaha illallah àbíkọ́ máa pariwo subhanallah tí ni kò sí ẹ̀rí kan tó sọ fún agbé kama wá wí la ilaha illallah àbíkọ́ máa wí subhanallah bí la ilaha illallah ò ṣe dáa tó bí èyàn bá wa fún wa tàbá tún wá gbókù tẹ́tẹ́ náà kọ́ ẹ̀yìn tàbá tún gbókù sínú sàárè ìta nínú àwọn nǹkan tí wọ́n tún máa ṣe òun náà ni pé sọ fún òkú pé rẹ̀ tí wọ́n bá ti bí ọ́ ìpẹta lọ́lọ́run rẹ sọ pé ọlọ́run ọba mi lọ́kọ́ ọwọ́ kan ṣoṣo ni gbogbo àwọn nǹkan wọ̀nyí àdádálẹ̀ ní kásẹ̀lẹ̀ máa láàá ń sọ ìtókù ó sọ nígbà tó bá di pé kíni tó máa ń béèrè béèrè lọ́wọ́ rẹ̀ nínú sàárè inú àwọn àdádálẹ̀ tí wọ́n dá síbẹ̀ ni inú àwọn àdádálẹ̀ tí wọ́n dá síbẹ̀ òun náà ni pé wọ́n bá da yẹ̀pẹ̀ bó òkúta káwá dúró níbi sàárè ká máa wá ka Qur'an níbi sàárè ọlá kúrú Allah ọlá ìrìnà àjẹ́nà ọlá àlàákùnmù kó kálukú wá máa kà á níbi sàárè nínú àwọn àdádálẹ̀ ni tó jẹ́ pé ìtànà sallallahu alaihi wasallam kọ́ wa tánàbí ní ká ṣe ọ̀tọ̀ ní anábì sallallahu alaihi wasallam ní ká máa kàkéwú nínú sífi sàárè bí kùránì ṣe dáa tóhun bí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá àlejò láti tóbi tóhun èyí gbọ́dọ̀ ká níbi sàárè àbí pé wá kà níbi jẹ́ pé yẹn ká gbóòkù gbogbo àwọn nǹkan wọ̀nyí àdádálẹ̀ ni ká tó wá sọ àdádálẹ̀ ká kóra wájọ sílé olókù òkúkú tán ká kóra wájọ ìjọ́ kìíní ìjọ́ kejì ìjọ́ kẹta ìjọ́ keje gbogbo ọjọ́ tá ba bá ń kóra wájọ èyí tá a péjọ síbẹ̀ àdádálẹ̀ nínú ẹ̀sìn ọlọ́wọ́ bá àlejò lá ká tó wá má sọ pé àwọn tí ó máa dáná bí ìgbà tí wọ́n ń ṣe ìjọ bí ìgbà tí wọ́n ń ṣe ìyàwó gbogbo àwọn nǹkan wọ̀nyí àdádálẹ̀ nínú ẹ̀sìn kí la fi mọ̀ padà dáálẹ̀ ni òun náà ni pé kò sí inú tánàbí sallallahu alaihi wasallam tó mú wá fún wa tó wá wà ní tánàbí sallallahu alaihi wasallam mú wá fún ni a bá fún wa ní a bá alákọọ́lẹ̀ táwọn sàábẹ̀ ìwádùnláyà aléhìn tí wọ́n máa tọpasẹ̀ irú àwọn nǹkan báyìí tí wọ́n máa ṣe gbogbo àwọn nǹkan yìí àdádálẹ̀ ni nínú ẹ̀sìn so bákan náà nínú àwọn àdádálẹ̀ nínú ẹ̀sìn òun náà ni tọ́lọ̀un tẹ́lẹ́tọ̀

ìjọsìn àdádálẹ̀ ni nítorí pé ọlọ́wọ́ bá àríkíọlá àtàlẹ́bìsọ̀rọ̀láwà àríwọ̀sálàm tó júwe oore tí ń bẹ níbi àwẹ̀ fún wa kò fún wa ní gbogbo àwọn mọ́jẹ̀mú báyìí ní pé o gbọ́dọ̀ jẹ eléyìí o mú eléyìí o jẹ báyìí nígbàtí ẹ̀yà bá ń gbàwẹ̀ lọ́wọ́ so gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn ọ̀nà àdádálẹ̀ ni ìdí òbí yé wa tàbí ma sókí kí ni wọ́n pè ní àdádálẹ̀ nínú ẹ̀sìn òun náà ní pé bá gbogbo jọ́sìn fọ́nà ọba òun náà ní ká lè ìlọsọ́dà nẹ́bí tó bá ti jẹ́ pé ń tàà lè ìlọsọ́dà nẹ́bí tó jẹ́ pé àdá tó jẹ́ pé àkàrí pé ẹnìkan ló kàn gbé wá tó ní ẹjá ma ṣe àmà fi súnmọ́ ní ẹjá ma ṣe lẹ́yìn náà àmà fi gbaládá ní gbogbo àwọn nǹkan wọ̀nyí àdádálẹ̀ ni àdádálẹ̀ ń tẹ́lú àjẹ́ ọkàn ẹlòmí wọ́n ní ẹgbẹ́ kúrò láhùn mẹ́ta mẹ́ta wọ́n ní kúrò láhùn mẹ́ta yìí òkúta fẹ́ ké fún yìí fún yìí kò lè jẹ́ tán wọ́n ní kò lè jẹ́ tán yóò jẹ́ kọ́lá yóò tún fún àwọn ẹlòmí náà jẹ́ níbẹ̀ níbo láti rí pé kúrò aláhùn òkú máa ń jẹ kúrò aláhùn ìbòlẹ̀ rí rẹ̀ láti inú al-Qur'an ìbòlẹ̀ rí láti inú súnà Nabi sallallahu alaihi wasallam kí ní ẹ̀ ti wà nínú àdì ọkàn ó ti wà ní táwọn èèyàn gbìn tẹ́mì tó jẹ́ pé sábà tí ń sọ̀rọ̀ ẹbá ti gbọ́ta ń ka kúrò láwọn bì kan ẹmà ipé bóyá òkú ni wọ́n láwọn ni àwọn nǹkan tí a Nabi sallallahu alaihi wasallam àbíládọ̀dọ̀ àwọn sálà fún wọn ti kọjá lọ káwá rí pé wọ́n fi eléyìí ni nínú àwọn nǹkan tí àṣìṣe táwọn èèyàn tó máa wá ń ṣe nípa ọ̀rọ̀ bídíà tó jẹ́ pé nǹkan tí ìṣ ṣe bídíà káwọn èèyàn máa ṣe gíní kọmọ pè ní bídíà òun náà ni àwọn ǹkan tó jẹ́ pé alwasa'il àwọn ǹkan tá a máa fi ṣe àgùn àtẹ̀gùn lọ sí ibi ìjọsìn ẹ̀yìn àwọn ǹkan wọ̀nyí kìí ṣe bídíà àwọn tá bá ṣe pé a fi sí àkàsọ̀ lọ síbi láàrin jọ́sì fọ́lọ́ọ̀bà àríkẹ́ ọlá ní àkọ́dà kó mọ̀ sí nígbà ayé ànábì sallallahu alaihi wasallam àìpẹ̀rú àwọn nǹkan báyìí àìpẹ̀ ìdíbídíà wọn ẹni tó bá lágbọ́yé nǹkan tàà ni mo kàbí ọ́tù sọ́ọ̀t ni microphone tẹ́yà fi ń sọ̀rọ̀ kí ohun yẹn mọ̀ fi ń jágé èèyàn èyíwá microphone pèrún èyíwá fi microphone kírun kẹ́yẹ̀ kan wá sọ pé microphone ò sí láyà Ànábì sallallahu alaihi wasallam tí a jẹ́ pé lẹ́yìn náà a jẹ́ pé àdádálẹ̀ náà ni so irú eléyìí ó túmọ̀ ìpé kíni ó túmọ̀ pé iye ò tí ìmọ̀ ń nítorí pé microphone irinṣẹ́ lásán ni irinṣẹ́ ẹni tí èyàn fi ṣe nǹkan irinṣẹ́ wá ní microphone ta mú lọ́wọ́ yìí tẹ́lómi bá gbá mú nìsìn ó lè máa fi kọrin tẹ́lómi bá gbá mú ó lè máa fi ṣe pé ó lè máa fi sọ microphone gangan òun náà ní jọ́sìn ìdẹ́ èyàn fi ṣe òun náà ní kíni òun náà ni so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wá ní gbogbo àwọn edisi tí táwọn èèyàn mọ mú wá lóde òní ipé ṣe bá nùbẹ̀láyà náà bí sọ̀rọ̀ láwárí ọ̀sẹ̀lá tánàbí lẹ́tà ìdí mọ́sálásí tánàbí tẹlifóòn tánàbí ìgbókè gbogbo ìrísí tó jẹ́ pé ó gbọ́ àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan yòrò ìkan gbádùn ayé ni tó jẹ́ pé ọ̀nà tó bá gbà kó jọ òun náà ló tèsì rò lórí ọ̀nà tó bá gbà lò òun náà ló tèsì rò lórí so tá bá fẹ́ tako pé bídíà ní pé àwọn kan pẹ̀kiri kan bídíà àwọn pẹ̀kiri kan bídíà kó mọ̀ jẹ́ pé táwọn náà mọ̀ bí aago fún ọ pé ẹyẹn tẹ̀lé bídíà náà lẹ́yìn náà ń ṣeun ẹyẹn tẹ̀lé náà ṣe báyìí tẹ̀lé náà ṣe báyìí ní àwọn nǹkan tó jẹ́ pé kí ni àwọn nǹkan tó jẹ́ pé wàtá ilé so ká mọ́ jà á pọ̀ ní tá à ń pè ní bídíà òun náà ni tó jẹ́ pé nǹkan yẹn gẹ́gẹ́ fúnra rẹ̀ òun náà láàfin jọ́sìn fọ́lọ́wọ́ ọba àríkíọlá tí ó sì sí pé wáyá àrí ẹ̀rí láti iná látọ̀dà lábí sọ̀rọ̀ láwà rí òsàlà pé nǹkan yẹn ìjọsìn ni gbogbo àwọn tọ́ta ta onísìn kò sí èyàn gbogbo láyà lábí sọ̀rọ̀ láwà rí òsàlà kẹ́tẹ́kẹ́tẹ́ àtẹ́sìn ràǹkúmí òun ni wọ́n gùn tí wọ́n fi lọ lè ṣe àjì àmọ́láyà òjò onísìn wọ́n gùn mọ́tò wọ́n gùn tréènì wọ́n ń gun ọkọ̀ ojú omi wọ́n ń gun bàálù láti lọ lè fi ṣe hajj káwà sọ wípé àà ah, èmi ò ní gun bàálù o nítorí pé ànábì ògun bàálù lọ lè ṣe gíní ànábì ògun bàálù lọ lè ṣe hajj tí ó mọ̀ túmọ̀ pé gíní àgbọ́yé tó kúrú òun náà ní gbogbo eléyìí so látara bí eléyìí gbogbo àwọn nǹkan wọ̀nyí tún láti òun náà ní kó yé wa dáadáa tó bá ti yé wa dáadáa a lè máa sàdáyarí láàrin nǹkan tó jẹ́ bídíà nínú ẹ̀sìn a sì lè máa jìnà sí a sì lè wọ́n sàdára eze nǹkan tí èṣe bí díà nínú ẹ̀sìn ní ma kó nira bára wa àbí táàmà kó ìfúnkù taa bára wa táàwà fi àwọn nǹkan yẹlẹ̀ ma wá rò pé bídíà ni tó jẹ́ pé inú tọ́lọ̀ ọba àríkọlá ti lẹ́tọ̀ fún wa nínú àwọn nǹkan ìgbádùn ni so nígbẹ̀yìn kálọ̀ lè mọ̀ pé àdádálẹ̀ ibi ọlọ́run ti sàlàyé fún agbé báyìí lẹ́sẹ̀sì báyìí lẹ́sẹ̀sì ìwọ́n tún wá mú kí nìkan tún wá fi lépa bá gbé ah eléyìí náà ó yẹ ká fi tẹ̀sí ọlọ́run ò sọ fún wa tó wọ́n ní bí ọ̀rọ̀ bídí àtẹ́rí nínú ẹ̀sìnú bákan náà wọ́n ní bọ́rọ̀ rẹ̀ tẹ́rí òun náà ni àkéjì bí ìgbà tí èèyàn sọ sẹ́ẹ̀tì ànẹ́bì sallallahu alaihi wasallam wípé ànẹ́bì ò jẹ́ tẹ́ pé nítorí pé tó dáadáa dálẹ̀ nínú ẹ̀sìn yìí tó bá jẹ́ pé ó mọ̀ pé ó gbà pé ànẹ́bì sallallahu alaihi wasallam ti jẹ́ iṣẹ́hun pé ni ẹ̀yìn ìta ànẹ́bì jẹ́hun náà ni ò bá máa tẹ̀lé kò bá sí tún lọ lè mú nǹkan kan wá ẹ̀yìn kó náà tó wá sọ pé kíní yóò nínú àwọn nǹkan tá a fi máa jọ́sìn fún ọlọ́run ọba àríkíọlá ni so tó bá jẹ́ pé aburú ti ń bẹ fún àdádálẹ̀ kò ju méjì yìí lọ a ó tó kéèyàn sá fún nǹkan tá à ń pè ní àdádálẹ̀ nínú ẹ̀sìn

fún àríṣẹ́ tán àwọn apá yíò tí àwọn ṣe gíní àwọn dáadáadáalẹ̀ nínú ẹ̀sìn so ṣeìtọ́n ìbìlì sẹ́ríun àwọn àfáà ní inú rẹ̀ máa ń dùn nígbàtí èyàn bá ń ṣe gíní nígbàtí èyàn bá ń ṣe àdádálẹ̀ nínú ẹ̀sìn ṣètánì máa ń fi máa ń ṣeìtọ́n kó múyàn látara àdádálẹ̀ ju kó múyàn látara ẹ̀ṣẹ̀ lọ nítorí pé ó mọ̀ pé tẹ́ ẹ̀ bá ń ṣẹlọ́n tẹ́ ẹ̀ bá ṣe wáàdí fún ẹlẹ́ṣẹ̀ mọ̀ pé tóun ṣe yìí nǹkan kù díẹ̀ káàtó ni ẹni tá a bá ń ṣe wáàdí fẹ́ni tí mutí ẹ̀yìn yóò ṣe kí ni òun náà mọ̀ pé tóun ṣe yìí ò dáa ẹ̀yìn kọ́dà ẹlòmí ò máa sọ fún pé àyẹ̀mọ́ ni tẹ́ ẹ bá rẹni tó jáde tán máa mú tán fi yà jẹ́ kí ni ó wí torí pé mọ̀ pé nǹkan yìí tóun ṣe ò dáa ni ẹwà wẹ́ndí ń sàdádálẹ̀ nínú ẹ̀sìn àwọn tọ́kọ́ra àwọn jọjọ́ jímọ̀ nírọ̀lẹ́ tí wọ́n ti aṣọ fúnlẹ̀ tí wọ́n ń pariwo aláàlá ẹwà lọ lé tí wọ́n ni àtàwà kúrò níbi òǹlẹ́wà kúrò níbi kíni níbi ìjọsìn fọ́lọ́wọ́ bà àríkẹ́ọlá tẹ́rù wọ́n hun irun wọ́n lè sọ láíláí ìgbà èṣù ní ìdá ń tẹ̀ yí èṣù ló já máa ṣe lára wọn ní sọ bẹ́ẹ̀ ní tí wọ́n máa sọ ni òun náà ló pàtó fi jẹ́ pé bídíà ó lágbára débi pé ẹ̀yẹn wọ́n ní albídíà tú yùtá

adọ́lọ́wọ́ bá ríkẹ́ ọlá kọmọ́sà fi àgbọ́yé ẹ̀sìn hawa kó fi ẹ̀sìn hawa lódòdó kó ní kálẹ̀ tẹ̀lé adọ́lọ́wọ́ bá ríkẹ́ ọlá kó fi ìbàjẹ́ hawa ní bàjẹ́ kọlọ́wọ́ bá ríkẹ́ ọlá kó jẹ́ kí ajínà adọ́lọ́wọ́ bá ríkẹ́ ọlá kọmọ́sà sí ní ọrùn wa láti اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا إلا أنت أن تترك وأتوب إليه قوموا إلى صلاتكم